ẹ̀yin èèyàn ọlọ́run ẹ asiri àṣírí ńlá yìí ẹ ọ̀rọ̀ ọba láti ẹnu ọmọ aládé gbọ́ igi méjì ní bẹ láyé èkíní igi àjàrà tí ènìyàn fẹ̀yìntì igi kejì igi àràbà tí máa ń dènà ògo ẹni òun á máa lọ déédéé fún ènìyàn nígbà tí igi àjàrà rẹ̀ bá ń so èso rere. nígbà tí igi àjàrà tó fẹ̀yìntì bá ń rúwé ṣùgbọ́n òun á máa dojú kọ ohun tó le òun á máa nira fún ènìyàn nígbà tí igi àràbà kan bá ń dènà ògo ẹni òun á máa di nǹkan tí kò lọ síwájú nígbà tí igi àrà kan bá ń bẹ tí ń gba ògo rẹ ẹgbọ́ ohun sọ́súnà yí ìwọ ènìyàn tó rí àmì ńlá èyí ni àṣẹ ọ̀rọ̀ tí ọba dániwáyé ní ìsọsúnà yí àwọn ènìyàn nípa ohun tí mo rí ẹ gbọ́ igi àjàrà tí ó fẹ̀yìntì lórúkọ jésù kò ní ṣubú lójijì kó o bá lè ṣàmì àní igi àjàrà tó fẹ̀yìntì tí máa ń rúwó lọ́dọọdún lórúkọ jésù kristi ni mo sọ̀rọ̀ orísun rẹ̀ ò ní gbẹ lójijì ẹ wá gbọ́ o èyí tó ṣe kókó ń bẹ̀rẹ̀ ẹ gbọ́ o igi àràbà ẹ kíyèsí <laughs> igi àràbà tó ní ẹ̀ka tó ń gba afẹ́fẹ́ ayọ̀ rẹ̀ kò yá àwọn ènìyàn kí igi àràbà bá dúró bó bá ní ẹ̀ka bí afẹ́fẹ́ bá ń fẹ́ afẹ́fẹ́ yẹn á máa fẹ́ lára á máa gba afẹ́fẹ́ ayọ̀ sára igi àràbà á máa gba afẹ́fẹ́ ògo sára igi àràbà á máa gba afẹ́fẹ́ ìlọsíwájú rẹ sára ẹ gbọ́ ìwọ ènìyàn tó yè yíyé o àní igi àràbà ti ń gba afẹ́fẹ́ ìlọsíwájú rẹ sára èyí tó yẹ kó máa fẹ́ ìwọ lára ṣùgbọ́n nítorí pé ó jẹ́ igi àràbà ó tó tún nẹ̀ka tóbi jù ọ́ lọ wọ́n ń gba àwọn afẹ́fẹ́ yìí sí ara ẹgbẹ́ ọ̀rọ̀ àṣẹ yìí sẹ́ yí bí àràbà ti ń gba afẹ́fẹ́ ògo rẹ sára àyàbà igi àràbà èyí tó ń gba afẹ́fẹ́ ògo rẹ sára igi àràbà ti ń gba afẹ́fẹ́ ìlọ́jú rẹ sára àní igi àràbàṣẹ èyí tó ń dúró èyí tí ń dá omi ayọ̀ rẹ dúró àní igi àràbà tí ń dúró sójú ọ̀nà èyí tí máa ń já ohun rere padà àní igi àràbà èyí tó máa ń gba ohun tó yẹ kó jẹ́ ẹ̀tọ́ tirẹ̀ bà sí ara igi àràbà tó ń jẹ́ kí ohun jọ̀dọ̀ sí wọ ee igi àràbà tó dúró sẹ́nànà èyí tí máa bá ẹni gba rẹ̀ ṣùgbọ́n tí kò kí máa fi ń jíṣẹ́ ayayayayaya ẹgbọ́ra ṣẹṣẹ igi àràbà tí máa ń dúró sẹ́nànà a máa bá ẹgbàá máa fi ń jíṣẹ́ igi àràbà tí ń bẹ ní ẹnu bòdè ògo ayé rẹ èyí tí máa ń gbàgbó rẹ sára ṣùgbọ́n tí kò ń jẹ́ kí ìwọ mọ̀ àní igi àràbà tí ń bẹ lẹ́nu ọ̀nà ìlọsíwájú rẹ èyí tó ń gba lẹ́tà lọ́síwájú rẹ síbẹ̀síbẹ̀ ìwọ lọ́síwájú àní igi àràbà èyí tó ń fi ohun rere tọ̀ ọ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ igi àràbà ló ń gbà sára ogun promise àǹfẹ̀ ló wá ń bá ayé rẹ kiri mo sọ súnmọ́ ayé ìwọ ènìyàn tó ń ṣàmì àbá èyí tó ń gba gbogbo ohun ìní rẹ sára wọ́n fi ń mòfo lórúkọ Jésù igi àràbà náà bó ṣubú lónìí mo sọ sínú ayé ìwọ ènìyàn tó ṣàmì igi àràbà èyí tó ń gba gbogbo ògo rẹ sára èyí tó ń gba gbogbo ìlọsíwájú rẹ sára èyí tó ń gba gbogbo ayọ̀ rẹ sára èyí tí wọ́n wá fi ń pasán lórí ilẹ̀ èdè ayé èyí tí wọ́n wá fi ń mú òfo tó fi ń bá ògo promise and fail pàdé lórúkọ Jésù igi àràbà tó ń jọ́rú léyìí wò nídìí ilé yín yẹn lórúkọ Jésù mo ní ó bì wọ́n lójijì ẹ gbọ́ dáadáa bí òun bá lè gba ọ̀rọ̀ yìí gbọ́ ẹ kíyèsí èyí ni ohun tí Olúwa fi hàn mí igi àràbà bẹ́ẹ̀ ni àràbà máa gbàgbó ẹni sára bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọba dániwáyé jẹ́ kó yé mi dáadáa ẹ gbọ́ igi àràbà yìí kò sóhun tó lè dá lára níbi tí òye mi ṣí dé ó fi yé mi pé igi àràbà máa wà ní ìdílé ayé ẹnìkankan ìdílé tó ti jáde wá igi kan bẹ̀ tá ń pè ní igi àràbà igi méjì níbẹ̀ níbẹ̀ igi àjàrà àti igi àràbà àjàrà ṣe ṣe tirẹ̀ ṣùgbọ́n igi àràbà náà wá ṣiṣẹ́ tirẹ̀ igi àràbà ni máa ń gba gbogbo ògbó àwọn ọmọ ológo ní ìdílé igi àràbà ló máa ń gba gbogbo ayọ̀ àwọn ọmọ aláyọ̀ nídìílé igi àràbà ló máa ń dàbẹ́ ni pé ọmọ ológo ò rí ògo lò kò ń ṣe pé àyàn ògo mọ́ ìdílé yẹn àyàn ògo mọ́ wọn ṣùgbọ́n igi àràbà ló ń gba ògo yẹn sára èyí tó yẹ pé kọ́wọn ọmọ ológo máa rí ògo lò wọ́n nírú ògo lò igi àràbà á máa fi ògo wọn ṣẹ̀ṣọ́ ni ẹ kíyèsí bí wọ́n bá tàbí tó o bá lè ṣàmì yìí tó sì lè fi ọ́dọ̀ yìí ránṣẹ́ sáwọn ènìyàn tó o bá nífẹ̀ẹ́ sí nítorí pé ohùn olúwa rèé ohùn olúwa dẹ̀ ní agbára ó fagi gbé jáde já mo sọ̀rọ̀ sínú ayé ìwọ ènìyàn tó ń gbọ́ mi igi àràbà tó sọ ẹ́ sóko ẹrú igi àràbà tí ń gba adé tó yẹ kó o dé sórí tó dé sórí rẹ̀ tí wọ́n wá fi ń ṣẹ̀rú igi araba èyí tó yẹ e, e, èyí tó ń gba ògo èyí tó ń gba tó yẹ kí wọ́n gbà tí wọ́n fi wá rówó ná igi àràbà tó ń jẹun tó ń yó tí ebi wá fi ń pa ọ̀wọ́ èèyàn bàbá santa buhari àbà ẹ gbọ́rọ̀ àṣẹ o ah! àní igi àràbà tá à ń bọ́njó tá a wá fi ń pa ọ̀wọ́ ẹwà rẹ̀ lójoojúmọ́ lọ́sẹ̀ẹ̀sẹ̀ tàbí lóṣooṣù ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí wọ́n fi ń wà àkísà káàkiri igi àràbà tó ń dán tí wọ́n wá fi ń ṣá yẹ mo sọ̀rọ̀ igi àràbà tó gbilẹ̀ wò nínú ìdílé yín mo sí ìdílé yín yẹn àní mo lọ sínú ìran yín yẹn ẹ gbọ́ kí rẹ̀ yóò ṣe nípa tara mọ́ mo bọ́ sínú ẹ̀mí àní ìpìlẹ̀ igi àràbà ní ìdílé yín èyí tí ń gba gbogbo ògbó àwọn ọmọ ògo mọ́ra ní ìdílé yín yẹn lórúkọ Jésù Kristi ẹ̀ mo tọ̀ wá ní orúkọ t'Olúwa pẹ̀lú àwọn áńgẹ́lì tó ní agbára lórúkọ Jésù awú dànù lónìí bẹ́ẹ̀ mo ló ṣubú lẹ̀ mo ní iná Olúwa jó mo ní iná Olúwa jó igi àràbà ìdílé yín mo ní kó ṣubú lulẹ̀ bẹ́ẹ̀ ògo ni fún baba ògo ni fún ọmọ ògo ní forúkọ Ọlọ́run mi mímọ́ gbàgbọ́ kí o fọ̀rọ̀ yìí ránṣẹ́ ó ní agbára ó ní agbára mo mọ̀ ẹ́ pé Ọlọ́run ti ṣẹ́gun yìí ná ẹ ṣé Ọlọ́run má jẹ̀wọ́n fún ìran ìyè yìí ògo ní forúkọ mọ́ yín mo dúpẹ́ nítorí pé ẹ jíṣẹ́ mo ti jíṣẹ́ tí ẹ rán mi àǹfààní nálẹ̀ fún mi láti sọ̀rọ̀ yìí ẹ jẹ́ kí àwọn ènìyàn yìí ẹ jẹ́ kí igi àràbá yé wọn kó wó lulẹ̀ káwọn náà ní tẹ̀símọ́nì ayọ̀ ọmọ olóògo kó bẹ̀rẹ̀ sí ni máa rí ògo lò ọmọ aláyọ̀ kó bẹ̀rẹ̀ sí ni máa láyọ̀ ògo ni fún gbogbo etí tó ń gbọ́rọ̀ yìí o yóò dára fún rẹ yóò dára fún ará ilé rẹ ẹ ṣé púpọ̀ tẹ̀ ń tẹ̀ ti gbọ́ mi abiola Ọmọládé lórúkọ tèmi má gbàgbé àti fi ire.